نسألك يا من هو الله الذي لا الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo ẹ̀yìn tí Allah ní tún ṣe pẹ̀lú akí ẹ̀yin olùgbọ́ sí orí ètò tí a kò yàn lè fi dín lórí ìkànnì yìí tó sì máa ń dé sí etí gbọ́yìn ní gbogbo àsìkò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lóòrọ̀ tòní mo tún ti wà nínú ilé agbára pẹ̀lú àṣeyìí dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnú bello òní orúkọ tèmi mo kí n kàbọ̀ sórí ètò ní ẹ̀ẹ̀kan sí iṣẹ́ ní àárọ̀ yìí máa fi ìbéèrè yìí wọlé nípa pé ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún máàmú àbí ọ̀kan lára àwọn máàmú kí ó dúró ní dọ́gbandọ́gba pẹ̀lú imam nígbà tí ààyè bá ti tán ní ọjọ́ jumua tó jẹ́ pé ọwọ́ abi tí ó ti dúró kọ̀ wá rí títí fa ǹjẹ́ ààyè ń bẹ fún ọ̀kan lára àwọn máàmú láti dúró ní ẹgbẹ́ imam wípé káwọn náà kàn dìjọ kí wọn papọ̀ bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله ودالوا لي في تمام الصلاة iwájú ni ìmáàmù wa pàápàá jùlọ nígbà tí èèyàn méjì jù bẹ́ẹ̀ lọ tó bá ti jẹ́ páwọn ni wọ́n ṣe sọ láti pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá pé èèyàn kan ni olùfin ṣẹ̀rí àsọ pé yóò dúró dọ́gba pẹ̀lú ìmáàmù ní apá ọ̀tún ìmáàmù yàtọ̀ sí tó bá jẹ́ póbìnrin ẹyọ kan tó fẹ́ ṣe sọ láti pẹ̀lú ọkùnrin ẹyọ kan ẹ̀yìn ọkùnrin yẹn lóbìnrin ó dùn sí. tó bá wá ṣẹlẹ̀ pé àyè ti kún lẹ́yìn imam kò sáàyè mọ́ lẹ́yìn imam máa mú só lè dúró dọ́gba pẹ̀lú imam kò sí ní tó burú kí ẹni tí ò bá ráyè lẹ́yìn imam mọ́ kó gbìyànjú láti wá sí iwájú. Si kó wá dúró sápọ̀ ọ̀tún imam ní ìgbà táyè bá ti dí ní gbogbo ẹ̀yìn imam ṣùgbọ́n kò gbọ́dọ̀ dúró ní iwájú rẹ̀ eléyìí lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé máàmù kò gbọ́dọ̀ dúró níwájú imam nítorí òfin ọlọ́run tó sọ pé innama ju'ila al-imam liyu'tamma bihi wọ́n fi ìmáàmù síwájú ni nítorí kẹ́ lè bá a máa wà àwòkọ́ṣe rẹ̀ kò sì sí bẹ́ẹ̀ni tí ó dúró sí iwájú ìmáàmù ó ti ṣe lè máa ṣe àwòkọ́ṣe imam nígbà tó ṣe pé iwájú lẹ́yinjú wà kò sí ní ìpàkọ́ báwo ló ti ṣe fẹ́ rẹ́ni tó lóun wá àwòkọ́ṣe rẹ̀ gbẹ̀yìn ìṣúra ẹ̀ ṣe jẹ́ pé tẹ́yìn bá finú fẹ́ dọ̀lọ́ dúró níwájú imam táyé sì ṣẹ́kù lẹ́yìn imam ètò dọ́gba ni pé sọ̀lá tó onítàn kò ní lálàáfíà ṣùgbọ́n tó wá pé gbogbo bí tá a lè pè lẹ́yìn imam ó ti kún kò sáyè kò sáyè kankan mọ́ níbi tá a lè pè lẹ́yìn imam tó sì jẹ́ pé sọ̀látù jùmọ̀à òun là ń ṣe lápèjúwe àbí sọ̀látù làáyid àbí sọ̀látù jẹ́nẹ́àzà tí ò bá ti sáyè mọ́ rárá lẹ́yìn ìmáàmù ìgbà náà ni ò burú pé ká dúró níwájú rẹ̀ Allahu alam. naam jazakumullahu khairan fún ẹ̀yin tí ẹ ń bẹ ní ọ̀nà tó jìn réré tí ẹ sì fẹ́ pè wọ́n lọ sórí ètò èyí nọ́mbà tí ẹ pè sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí wọ́n ń bẹ nílẹ̀ òkèèrè àwa tí a wà ní tòsí bí nọ́mbà tí a máa pè wọlé sí rèé oh nine oh five one six four five four three eight nọ́mbà tí ẹ fi máa pè wọlé náà ẹ lọ́wọ́ salaamaleykum. aleykum salaam ṣe àwọn kọyin. akọọlá jimọ. ẹ ṣe o kọyin pa náà kọ náà mọ. àmín. ìyá jàlá ló sọ̀rọ̀ la tó kowó dé Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ wọ bàbá ni pé mo kí mo lọ kí ṣúrì mo wá sùn mọ́ṣáláṣí hmm. mo tún pa ṣúrì bá mi bẹ̀ àlùwàlá mi tí mo ṣiṣẹ́ ọkàn mi ò sọpọ́ já bẹ́ẹ̀ hmm. mo lè fi kí bẹ́ẹ̀ ni àdúgbò lọ tún ṣàlùwàlá mi. alhamdulilayi òfin ọlọ́run bá sọ pé al wíkẹ́ ọ̀sẹ̀hì fẹ́mẹ́nà mẹ́fẹ́lìyẹ tọwọ́ bá bẹ́ẹ̀ lọ nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ wọn lẹ́yìn ju méjèèjì òun náà lókun tó de ibi tí so ìgbẹ́ máa gbà jáde torí náà ẹnikẹ́ni tó bá ti sùn kó tún àlùwàlá rẹ̀ sí ẹni tó sùn kò lè sọ pàtó kí ló ṣẹlẹ̀ sùn nígbà tó ń sùn ìdí ni tó fi jẹ́ pé òfin ọlọ́run dá lórí pé oorun gan fúnra ara rẹ̀ sábàbí kan ní nínú àwọn sábàbí tí máa bá lu àlàjẹ́ tẹ́ bá ti tají lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe sọ̀látò bọ́ọ̀lù tọ́lọ́n tó wá ní kí ásírì ọba inú mọ́ṣáláṣí tẹ́ sùn sí tẹ́ ti jí láti ṣe sọ̀látò ásírì yẹn láì kò bìlà pẹ̀lú ntọ́kàn yẹn sọ pé sálù àlàjẹ́ àbí ọjà ẹ lọ tún àlù àlàyé ṣe kó tó di pẹ́ ṣe sọ̀látò ásírì. Hello wàhálẹ́gùn sàlámù rahmatulá ọkọ̀ yín ìbéèrè yín. mo kí àwọn dókítà wọn náà jẹ wọn fẹ́ fún wa. àmín. ìmáàmù lórí ìsàlù láti gbó jáde. kí ni ìbéèrè yín. ìmáàmù tí mo bá fi àwọn bàbá wa léèrè nípa kámọ sálámù tìyàn hmm. nínú sàmùsà. àdìpútà hmm. àkànbá bẹ kí àwọn bàbá wa hmm. àwa kan àmọ́ ń kúnlẹ̀. àwọn àkọ́ńtà má ti fẹ́ kí àwọn àgbàlagbà wọn fà ó tí wọ́n máa fi orí wọn bàbá yìí hmm. bẹ̀tà wá rí táwọn kan máa sálàsí mọ̀ sí wa dọ́pọ̀ àwọn èyí tí àwọn ló ń fà tó tá a bá wà lórí ìgbìmọ̀lẹ̀ ìsan bàbá lọ́kẹ́ sàlámàlẹ́kùn wọ́n kẹ̀ fọwọ́ wọ́n kẹ̀ fọwọ́ ń sálámà sí ní kódà wọn ò ní yanu sókè wọn sì máa bá wọn lọ wọn mẹ́fọ́ wà lórí ìjókòó báyìí ọwọ́ ní ọdún náà fi ẹ̀ báyìí pé sàlámàlẹ́kùn tó yìí tí mo ní kí n béèrè nìyẹn dọ́kítọ̀. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé nígbà tí mùsùlùmí tó bá pàdé mùsùlùmí kó sálámà sí kódà nínú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí nù fẹ̀yìdà laqaytahu fasallim alayhi tó bá pàdé rẹ̀ kó sálámà sí. sòsí sálámà tí wọ́n wéyàn ní mùsùlùmí sí mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú gbólóhùn asalaamu alaykum àbí kó jù bẹ́ẹ̀ lọ asalaamu alaykum wa àbí asalaamu eléyìí tó gbọ́dọ̀ wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí tó máa sì sálámà sí ó ti di túláàsì ó di ọ̀ràn yẹn lórí rẹ̀ kíkọ́ dáhùn nítorí ẹni kọ́kọ́ sálámà sí ni ní tó fi ṣeré àsọ nípa kíkọ́kọ́ sálámà tó sálámà sí ni ni pé sọ́nà ni tó ṣe kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀ràn yẹn túláàsì ni lórí gbogbo ẹni tó bá sálámà sí pé kò wọ́n dáhùn àyíkò dáhùn láyé ń bí èèyàn gbégbèsè rẹ̀ lọ́sàlùkìyàmà yóò san tó bá dijọ́ gbẹ̀ndà òkìyàmà sẹ́lẹ̀ iná gbà lérò pẹ̀lú pé tá a bá pàdé ara wa ká máa kíra wa ọmọdé islam sọ pé òní kọ́kọ́kọ́ sálámà ságbàlagbà tágbàlagbà náà bá wa kọ́kọ́ sálámà sọmọdé kò sí ní tó burú mbẹ bó tilẹ̀ jẹ́ pé ní tó fi tó là kalẹ̀ òun náà ni pé nínú tí ń tọ́ka sí pé ọmọdé ní tẹríba òun náà ni kó jẹ́ pé òní ọkọ̀ sálámà ságbàlagbà so à ń kúnlẹ̀ à ń tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan táwa ń ṣe àwọn àṣà ni eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ tá a jogún bá lọ́dọ̀ àwọn èèyàn wa pé bẹ́ẹ̀ làwọn máa ṣe so àlè islam ẹ rí i pé nígbà tí islam dé ó bá àwọn èèyàn lórí bákan kì í ṣe gbogbo tó bá lọ́wọ́ wọn lọ́gbàdànù eléyìí tó rí tí wọ́n ń ṣe tó dáa kò sọ pé burú eléyìí tó ń ṣe tí ó bàjẹ́ tó bá lòmọ̀ tó takò ẹ̀sìn islam islam gbàdànù kúrò lọ́wọ́ wọn àwa sì fẹ́ ṣe islam ká fi sóríire ká fẹ́ ṣe islam ká fi wà lìjánná bí ẹ̀sìn tí ọlọ́run bá fi ránṣẹ́ sáyé bá ti ní ká ṣe táwọn ẹbí tí wọ́n fi ránṣẹ́ ti ní ká ṣe bẹ́ẹ̀ náà láti ṣe ká lè sórí rẹ̀ torí ẹ̀ mùsùlùmí bá pàdé mùsùlùmí kò sí nínú òfin ọlọ́run pé kẹ́ tẹ̀ kò sí nínú òfin rẹ̀ pé kẹ́ kúnlẹ̀ kò sí nínú òfin rẹ̀ pé kẹ́ dọ̀bálẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wa sálámà náà ẹ̀ sálámà ní sí sálámà tó ṣe pé yọ ní sísálámà tí ó sì hàn sẹ́ni tẹ́ǹkì pé ẹ̀ ń pọ́nlé islam fẹ́ pé kẹ́ ẹ pọ́nra yín lé pápá ọmọdé kọ́ pọ́n àgbàlagbà lé àgbàlagbà kọ́ làánà ọmọdé islam ò gbà wípé ká máa fi mú sálámà islam ò gbà bẹ́ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ni la tadkhulul jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as-salama baynakum ẹ lè wà àlùjánnà ṣáájú kẹ́ tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ sì lè gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣáájú kẹ́ tó nífẹ̀ẹ́ ara yín ẹ jẹ́ ń tọ́ka sí nǹkan kan fún yín léyìí tó ṣe pé tẹ́ ẹ bá ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ fán sí sálámà ká láàrin ara yín fífán sí sálámà káwọn ó ń bùkátà ká yanu sálámà sọmọlàkejì bàtà ń sìn sálámà sí káfí hàn pa nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé islam fẹ́ kí mùsùlùmí kó nífẹ̀ẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí tí wọ́n wo títẹ̀ bíba kíkúnlẹ̀ dídọ̀balẹ̀ àṣà àwọn abọ́gibọ̀ pẹ̀ ńlòfin ṣẹ̀rí àpè mùsùlùmí ọ̀sùn bá wọn ṣe irú àwọn àṣà yẹn. naam plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèlè. hello. hello? aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. yusuf ní láti tẹ. ẹ bá a parí di oyin kí ni ìbéèrè yín. ìbéèrè tí a ní fún nǹkan tó ń ṣẹlẹ̀ ní nísìnyí wọ́n ń dán wọ́n dá sí àbí wọ́n sọ fún wa pé àwọn kan bí a fẹ́ ṣe sọ láti nísìnyí nítorí hmm. wọ́n máa jìtìlì fún wa pé bí àwọn kan ní iye báyìí lọ́gbẹ̀dọ̀ máa ṣe sọ láti kí ni sẹ́ríà tó wà ń bẹ̀ fún. ṣé iye òǹkà jẹ́mọ́ tó gbọ́dọ̀ máa ṣe sọ láti àbí bẹ́ẹ̀ ni. tí mo lè fẹ́ béèrè pé bíi kí imam kọ́ dáhùn ní orí nǹkan àbíkú wọn ṣe mistake. Hmm. mi wá fẹ́ lọ ṣe sọ́lá àdìbò mi kí débẹ̀ tí wọ́n ṣe mistake sẹ́mi náà ní right ní àti san gbèsè yẹn àríwá o. alhamdulilayi àkọ́kọ́ àrùn àjàkáyé eléyìí tí ó ti di nǹkan tó ti fọ́nká lórí gúnmẹ́rẹ̀ nígbà yìí nísìnyí coronavirus àbí covid nineteen à ń bẹ lọ́wọ́n bẹ lẹ́dàá wa kó bá wa ká kó lẹ̀ à ń bẹ lọ́wọ́n bẹ lẹ́dàá wa àwọn ẹni tí àrùn yìí tó ti ṣe kọ́ lọ́wọ́n bá wa mú kó lára wọn ẹni tí kò sì tí ì ṣe ọlọ́wọ́n bá kọ́ là wa kọ́ sọ wa kọ́ gbà wa orílẹ̀-èdè wa àwùjọ wa ọlọ́wọ́n bá dákun mẹ́jẹ ara ìdá mẹ́jẹ ara burú so kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tí àkóso bá ń bẹ lọ́wọ́ rẹ̀ láyé ibì kan nínú ojúṣe rẹ̀ náà ni kó sànà báburú òsì ní sí àwọn èèyàn tó wà lábẹ́ rẹ̀ so ìdènà tó fi jẹ́ pé wọ́n á máa dá ọgbọ́n lóríṣiríṣi tó lè mú kí ààbò àti ìsọkó wà fáwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba so ìgbà tíjọba bá rí i pé bá ti ṣe pé àrùn yìí báyìí ó ti fẹ́ fẹ́ jújù bẹ́ẹ̀ lọ so wá sí ti máa ń pé bó ṣe ń tàn ká ó báyàn lẹ́rù pípọ̀ ó bá yàn lẹ́rù púpọ̀ ẹni pé nínú àwọn àdánwò àti àwọn àjàkáyé àrùn tó lọ́wọ́ bá ti máa ń mú pé kó ṣẹlẹ̀ sáwọn èèyàn eléyìí fẹ́ bá yàn lẹ́rù púpọ̀ so ọwọ́ tí sì fi ń ràn ó léwu ó yàn lẹ́rù so nígbà tí ìjọba bá wá rí i pé ara ń táwọn lè ṣe tí yóò mú kí títàn kárùn yìí kó lòdìwọ̀n òun náà ni kí àwọn èèyàn máa máa péjọ lóǹkà tí ó ti pọ̀ tí ó bu aya láyé ibì kan torí tẹ́nìkan bá jẹ́ pé ń bá ń gbé àrùn yẹn ká ó rọrùn púpọ̀ pé kó tà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó tó máa ń ṣòfin pé bóyá eh, àwọn ọ̀fẹ́ káwọn èèyàn kan pọ̀ ju iye báyìí lọ láyè ibì kan lábẹ́ pé àwọn fi ń wàsọ̀ wáàbò fáwọn èèyàn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa so tí kò bá rọ̀ wá lọ́rùn lápèjúwe láti ṣe sọ̀látùl jumu'ah nírò níyì kò sí wàhálà níbikíbi tí èèyàn bá wà kéèyàn ṣe ní sọ̀látù dhuhr ọlọ́run bá kó gbà lẹ́sìn fún wa lábẹ́ ìbéèrè wọn. sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún wá sọ wípé bóyá pé àwọn ọ̀bá ìmáàmù láti ìbẹ̀rẹ̀ sọ́lá ṣùgbọ́n hàn sáwọn nígbà tí ìmáàmù parí sọ́lá tó pé ìmáàmù ti ṣàṣìṣe torí pé fẹ́ forí kalẹ̀ ṣáájú kó tó sálámà àbọ̀ forí kalẹ̀ lẹ́yìn sí sálámà èwo ni tàwọn ń bẹ̀. ẹ mà ṣàkíyèsí sẹ́yìn tẹ́yìn bá lẹ́yìn lè máàmù só tó rákà kan àbí ò tó rákà kan tẹ́yìn tẹ́ bá lẹ́yìn ìmáàmù tó bá ti tó rákà ajẹ́ kí gbogbo ohun tó bá ti ṣe imam bóyá ṣáájú kẹ́ ẹ tó dé àbí lẹ́yìn ìgbà tẹ́ ẹ dé ó ti sẹ̀yìn náà àmọ́ tó bá ti pín tẹ́ ẹ bá lẹ́yìn imam kò tó rákà kan gbogbo ohun tó wù kó ṣe imam òun ló ṣe kò sẹ́yìn lábẹ́ bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé ẹ̀yin bá bá tó rákà kan imam wa ṣe ìgbàgbé ṣe imam eléyìí tó fẹ́ mú kó forí kanlẹ̀ ṣáájú sí sálámù ẹ̀yin náà bá forí kanlẹ̀ lásìkò tó ń forí kanlẹ̀ yẹn nítorí pé ńṣe ní forí kanlẹ̀ kó tó di pọ́ sọ́lá ẹ̀yin ò sì gbọ́dọ̀ yà kúrò lẹ́yìn lè máàmù kó tó di pé ìmáàmù parí sọ láti rẹ̀ ìgbà tí ń forí kalẹ̀ kó tó sálámà yín náà forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́wàá dìde lẹ́pẹ́ sọ láti tó bá yẹ pé lẹ́yìn sí sálámà ni ìmáàmù fẹ́ forí kalẹ̀ gbàgbé ẹ̀yin ò bá forí kalẹ̀ nígbà náà ìgbà ti sálámà ẹ̀yin ò bá forí kalẹ̀ nígbà tó bá oh nine oh five one six four five four three eight. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ yín. orúkọ mi ọlọ́wọ́lá abdulrahman láti ọ̀ṣọ́gbọ̀n. kí ni ìbéèrè yín. ìbéèrè mi kẹ́ nínú àwẹ̀. Hmm. àwọn haúsá máa ń ta oníkà òun yẹn kò ní sí ìsìlá. wọ́n hmm. sọ sílẹ̀ tí wọ́n máa rìn ní ọ̀sán ìgbà àwẹ̀ àbí kò sọ sílẹ̀. ẹni wọ́n máa ta kí ni kò ní tẹ̀sí àná. àwọn pákó pákó rọrin ọmọ pákó bíi street life ẹ máa kọ ẹ. alhamdulilayi ti yé alhamdulilayi alhamdulilayi abẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kẹrin pákó kò bá ní àádùn kan lẹ́nu kò bá sì máa láàdùn kan lẹ́nu kò sí nǹkan tó burú kẹrin pákó láàárọ̀ àbí àbí ìrọ̀lẹ́ Ramadan kò sí nǹkan tó burú ń bẹ lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n ẹ wá ṣàkíyèsí wípé ẹ gbọ́dọ̀ gbé ìtọ̀ rẹ̀ mi ẹ bá ti lè gbé mi tó bá ti dọ́nà fún yín pínrín sùyàmù yín ọjọ́ yẹn bàjẹ́ nù. hello. hello asalaamualeykum abdullahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó gọ yín. ọlọ́run mi ló ń sọ̀rọ̀ látòkè àánú. kí ni bẹ́ẹ̀ ni. ẹ̀rọ ìṣèlú ti rí pé tí mùsùlùmí hmm. láti sọ ọmọ lórúkọ ṣé kíyàn bá bímọ kíyàn sọ ọmọ lórúkọ orúkọ tó bá wù yàn fúnra rẹ̀ èèyàn ni àbí kíyàn sọ ìfẹ́ ọjọ́ tí èèyàn sọ ọmọ lórúkọ yẹn kíyàn sọ àwọn àfáà lọ ẹjọ báwo ni muslim ti lọ sọ ọmọ lórúkọ ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé lẹ́tọ̀ọ́ pé kí mùsùlùmí kó mọ gbé fúláwà sínú kó mọ gbé fúláwà sínú bo ìyá ó ti já. alhamdulilayi òfin ọlọ́run ní pé téèyàn bá bímọ bàbá ọmọ tó bímọ ní ọ̀sọ̀mọ rẹ̀ ló kọ́ kí ẹ bó ṣe jẹ́ pò náà ní ṣẹ̀rí à ń bá sọ̀rọ̀ kíkẹ́ kọ́ pẹ̀ràn àkíkà ó bùkátà pé kẹ́nìkan bọ̀ sọ lórúkọ gẹ́gẹ́ bó ṣe bùkátà pé kẹ́nìkan bọ̀ pẹ̀ràn màtó ṣe pé wọn náà ń bẹ kí ló dé tí wọn máa fẹ́ lomi ìṣèwọ láì jẹ́ pé wọ́n ti lọ òfin ọlọ́run ni pé ìwọ tó bímọ wọn náà lọ sọmọ rẹ̀ lórúkọ wàá ṣẹ̀ṣà orúkọ tó bá wọ̀ lórúkọ tó dáa wàá fi sọmọ rẹ̀ ẹni bá ń wá tó bá ní kí lorúkọ ọmọ wọn sọ pé kọba ẹ lọmọ ń jẹ bẹ́ẹ̀ náà ni ara àkíkọ wọn náà ló mọbẹ lọpa nǹkan rẹ ìyẹn bàbá bàbá tó bímọ yàtọ̀ sí ìyá ìyá kọ́ ni ọsọmọ lórúkọ ìyá kọ́ ni ọmọbẹ tó du ẹran àkíkọ bàbá ni ó sì gbogbo eléyìí bó tilẹ̀ jẹ́ pé kò burú lábẹ́ òfin ọlọ́run orúkọ tó bá wu bàbá ọmọ láti sọmọ kóun àti ìyàwó rẹ̀ kí wọ́n jọ jíròrò lórí rẹ̀ pé kọ́tùmọ̀ fẹ́ sọmọ ni kóbìnrin náà kọ́ dámọ̀ràn tiẹ̀ tó bá pò kọ̀yàn wò tí ò bá sì wò kó náà dábọ̀ mi títí tẹnu wọn fi kù àmọ́ tí ìyapa bá ń bẹ láàrin àwọn méjèèjì èyí tí ọkọ bá mú òun náà lágbọ́lá fún un. wọ́n tún wá ní lábẹ́ ìbéèrè àwọn ẹgbẹ́ ṣé ọjọ́ lápẹ̀rẹ̀ nísìnyí bó ṣe jẹ́ ọjọ́ júmọ́ àkéèyàn wá òpin tọ̀ ìyẹn sọ ọmọ òun ní orúkọ ọjọ́ òní. rárá o kì í sọ orúkọ kì í sọ ọjọ́ lẹ́ẹ̀mọ́ àwòtẹ́ fi sọmọ lórúkọ ẹ sọmọ lórúkọ tó dáa النبي محمد صلى الله عليه وآله وسلم أني أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù ọ̀nà abdullah ọ̀nà abdulrahman ọjọ́ yòówù ẹ̀ bá bímọ àwọn orúkọ tó lọ́wọ́ nífẹ̀ẹ́ sí jù. ṣé bá sì sọ lórúkọ nínà tó ní abudu kọ́sá ti dá yín lójú pọ̀kan nínú àwọn orúkọ ọlọ́wọ́ bá lẹ́ ń fi abudu sí. bákan náà ẹ bá sọ lórúkọ kan nínú àwọn ànábì ọlọ́wọ́ kò dáa púpọ̀ ẹ sọ lórúkọ kan nínú àwọn sàhábà kò dáa púpọ̀ bẹ́ẹ̀ náà làwọn obìnrin orúkọ àwọn obìnrin rere tá a ti mà nínú ta bíi Asiya ìyàwó Fir'aun gẹ́gẹ́ bíi Maryam ìyá Nabi Isa alayhi salam gẹ́gẹ́ bíi ìyàwó Khadija àbórúkọ míì nínú àwọn ìyàwó Ànábì sallallahu alayhi wasallam bíi Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbórúkọ àwọn sọ̀hábẹ́bìnrin mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní sọ́dá kí mùsùlùmí máa gbódòdó bẹ́ẹ̀ àwọn fẹ́ sọ pé kọ́ máa gbódòdó sórí sàárè hmm, kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹlẹ́yìn àṣà àwọn ẹni tí èsì mùsùlùmí ni islam ó ṣẹlẹ̀wọ̀ fún wa láti máa wọ àwòkọ́sí ẹni tí kì bá ti ṣe mùsùlùmí náà. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah. lukman ni sọ̀rọ̀ mi gbọ́mọ̀ sọ. kí ni ìbéèrè ǹjẹ́ tó tọ́jú mùsùlùmí láti máa kírun lórí sàárè yẹn. Ah, ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn máa ṣe sọ́dá lẹ́ni tó dojúkọ sàárè á ń bọ̀sibọ́sí fọ́wọ́ àdó lórí sàárè a'udhu billahi minash shaitani rajim òfin ọlọ́run sọ pé kó jókòó lórí ògùnna kó jó ọ́ ń dì ọ́ sàn ju pé kó jókòó lórí sàárè lọ báwo ló sì wá dó lórí sàárè sọ wàá rí i pé àwọn àṣà táwọn èèyàn ń tẹ̀lé yìí àṣà ojú dúdú gidigidi ni àṣà aláìgbẹ́sìn yìí rárá ni ká máa sin òkú wa sínú ilé kí ni fẹ́ fi ṣe nítorí pé a má bàa jẹ́ pa aṣọ bàbá wa nù ká má bàa jẹ́ pa aṣọ ìyá wa nù kí ló dé táwọn ń sọ àwọn ọmọdé wa àtàwọn ọ̀dọ́ wa nù nígbà táwọn kú tó fi jẹ́ pé inú gbó là lọ sí àwọn sí àwọn obìnrin lẹ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ létí dórí tẹ́ òsìn ọlọ́run sì sọ pé ọlọ́run láàánú àwọn obìnrin tí bá ń bi orí wò obìnrin tí wọ́n gbé àwọn agboolé wa bó ti ṣe rí lónìí bó ni tí wọ́n ti ṣe fẹ́ jẹ́ lọ́dọ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti máa tẹ̀lé ní tàǹbà ń gbọ́ yé nínú ẹ̀sìn wa agídí àti fẹ́ẹ́nu ẹ jẹ́ ká fi sílẹ̀ torí pé kò gbé ní dálìjánná kọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá kó tún wá sí. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. wa aleykum salaam wa rahmatulah. orúkọ tí mo bá kí ni ìbéèrè yín pápá ẹ̀rọ̀bù bẹ̀rẹ̀ tèmi ni pé kéèyàn tó di mùsùlùmí hmm. pé dandan ni kéèyàn wá. náà ti yé ìbéèrè yín tẹ́ ọ ni pé ṣé kéèyàn tó di mùsùlùmí ṣé dandan ni kéèyàn wẹ̀ hmm. rárá kìí ṣe dandan ni pé kéèyàn wẹ̀ hmm. àmẹ́ni tó bá fẹ́ di mùsùlùmí dandan ni kó pe gbólóhùn tí ó fi di mùsùlùmí torí ẹ̀ láti sọ pé tẹ́nìkan bá wa bá wa ní tó wá lóun fẹ́ di mùsùlùmí á tètè pe gbólóhùn fún kó nà ọ́ dáhùn nítorí pé ikú ń bẹ ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tẹ́ ẹ̀ máa ti ń pòfó lọ́rọ̀ tẹ́ ẹ̀ kọjú máa ń tọ́ yẹ kẹ́ ẹ kọjú máa tọ́lọ́ ń bá lọ gbẹ̀mí rẹ̀ kó tó wí gbólóyìn ń ajẹ́pẹ́yìn lẹ ṣe sábàbí tẹ́ jọ gba Islam torí ẹ̀ láyé jọ̀hún ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé wọ́n kọ́kọ́ lọ ṣe wọ́n ká fúnná nígbà wọn bá wẹ̀ tán kọ́ wá wá kọ́ wá wí gbólóhùn wọ́n ti wẹ̀ tán kò tí ì wí gbólóhùn lọ́ba kú sọ ẹ̀yin lẹ di mùsùlùmí sọ kí lẹ́yìn náà wàá sọ fọ́lọ́n tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà ọlọ́nkọ́ mọ̀ sí wa lálákòó àmín. hello. wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. hello. à ń gbọ́ yín orúkọ yín. ìyá. hello. hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín o. àbúrò àwọn àjùlọ sọ̀rọ̀ láti ilé ìtàlọ́yọ̀ ìbéèrè mi ni pé ǹjẹ́ jímọ̀ kan tó ń wá pàtó fún alálàájì tó bá ti mẹ́ta dé sí hmm. ilé ìtàn wọ jímọ̀ eléyìí táwọn èèyàn máa ń sọ pé bàbá wọ jímọ̀ òkú wọn ti mẹ́ta dé wọn máa sọ wọn dáná òkú ti dandan ni pé wọn kàn wọ jímọ̀ yẹn. a ti wọ iye sà. alhamdulilayi jùmọ̀ eléyìí tá a máa ń sọ pé alálàájì yọ wọ lẹ́yìn ìgbà tó bá dé ẹ̀tànjẹ́ àti rọ́ lásán ni. Hmm. ṣé àwọn ọkọ̀ àyùbá afẹ́ràn ìtẹ̀jẹ́ àti fẹ́ràn arọ́ burúkú ká máa tanra wa jẹ ká máa parọ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ lọ́rùn nígbà tẹ́ lọ mọ́kà lọ́n ṣé sátidé lẹ̀ lọ ni àbí sọ́ndé ṣebí júmọ́ àná lẹ̀ ń lọ ẹ̀ ń sin lọ́n lọ́n ìwọ́n tó wá ti mọ́kà dé ìwọ́n lọ yẹ kẹ́sìn ló tún lágbára jù ìwọ́n lọ yẹ káwọn èèyàn tó máa wà òkọ́sẹ̀ ńlá lára rẹ̀ pé dédé tó dé láti mọ́kà o subhanallah ẹnìkan ò dé mọ́ṣáláṣí ṣáájú rẹ̀ ó ń kọjú mẹ́sìn ni sọ láti rẹ̀ ọ̀tẹ̀tì àwọn àjòkò kalẹ̀ àgàn kalẹ̀ wọn àpẹ ẹ lọ mọ́ṣáláṣí wọn láti wọ mọ́ṣáláṣí níjọ́ tá a bá tó wọ mọ́ṣáláṣí wọn wà mẹ́wù bá a rí ká rẹ bá a rí ká rẹ òwe yóò bá wọn fẹ́ràn kí wọ́n sọ gbogbo nǹkan dájọ́ yìí eléyìí ò sínú ẹ̀sìn ọlọ́run tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wa sallam ẹni tí bá ń sin náà máa sin lọ́n kó sì mọ̀ pé à sin lọ́n dọ́jọ́ kú ni wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé lọ́lọ́run sọ fọ́gà wa nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ káwá pa afẹ́ lọ bá wọ mọ́sálásí àbá mẹ́wàá àbá ṣèkínní ẹ̀yin náà ń gbérọ́ lárugẹ ìtànjẹ ẹ̀rọ òun náà lẹ́yìn náà mójútó yùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kí sára ẹ̀sìn tiwa. hello hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín. orúkọ mi ni abdulhamani olókè láti ìlú Ṣakí. kí ni ìbéèrè yín mo kí àwọn dọ̀tọ́rù wa kí ọlọ́run bá ṣe àlékún mọ̀lẹ́ wọn. àmì ẹ ṣó. ìbéèrè mi ni pé tí a bá wà lórí sọ láti. Hmm. yóò ìmáàmù tó wá ń sùn fún wa àlùwalá rẹ wá bàjẹ́. Hmm. ìgbà tí àlùwalá rẹ wá bàjẹ́ ọ wá ti ẹlòmíì sí iwájú. tó hmm. ẹni tó wá sí iwájú yẹn kò bá wa bẹ̀rẹ̀ láti kò bẹ̀rẹ̀ ẹran láti bẹ̀rẹ̀ sá. yóò báwo ni yóò ṣe kí ẹjú ìrùn ni yóò ṣe tí gómìnà tiẹ̀ bá ti pé yóò sálámọ̀ ní àbí yóò fi torí gba àbí yóò kí wọn tiẹ̀ kó pé kó tó sálámọ̀ ní àbí báwo ló sì yẹn yé o. ọ̀dà àti gbọ́ yín yé o. ìbéèrè mi kejì wá ní pé tábà ló yìí sọ́bà jù. yóò a gbọ́ pé wọ́n ní ọ̀rọ̀ yẹn ní pé káyọ̀ ẹnìkan fi hàn gbọ́dọ̀ ka fátíà rẹ̀ kó wà lẹ́yìn ìmáàmù kó ka fátíà. tó àwọn gbọ́ pé àwọn dòkítà wa ní pé tí dídọ́gba wípé tí ìmáàmù bá ti ka fáti àtàn ibi á ti lè ka fáti àtiwá kó tóbi pé ìmáàmù ó sì kíní hmm. ayé ka sóra tó fẹ́ kà sí àwa rí pé láwùjọ wa yìí àyè rí fáti àyẹn kà sí ìmáàmù àwọn ìmáàmù wa yìí sábà dákẹ́ débi káàfin ní fáti àkà dí ìmáàmù bá ti sí ìrọ̀lọ́ bá ti ìgbẹ̀lú báwo láti ṣe pé bí máa ń ka sóra lọ àwọn náà mọ̀ ká fáti àtò ohun tiwa ni àbí báwo láti yẹ. ó tí àlùwàlá ìmáàmù bá bàjẹ́ tí ìmáàmù wa fa ẹnìkan nínú àwọn tó wà lẹ́yìn rẹ̀ láti wá máa bá sọ láti lọ fáwọn jàmá ó wá ṣẹlẹ̀ pẹ́ni tí wọ́n fà síwájú yẹn kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ní ìgbà tó ń bá bọ́ síwájú yóò máa bá sọ láti rẹ̀ lọ lẹ́ni tó ṣe pé ń pé sọ láti ti ìmáàmù so kápẹ́ rákà kan ló kù fún ìmáàmù yóò ṣe rákà kan yẹn àdó láti ṣe rákà kan yẹn àwọn ẹni tí wọ́n bá sọ láti láti bẹ̀rẹ̀ àwọn á jókòó nígbà tí wọ́n bá jókòó ìmáàmù tí ń parí sọ̀láàtù fún ìmáàmù tàlá kọ̀kọ́ wọn ò ní sálámà yóò dìde láti pé sọ̀láàtù tiẹ̀ gbà tó bá pé sọ̀láàtù tiẹ̀ tán tó bá ṣe tẹ̀ṣáhù tó sálámà àwọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ àwọn náà wà sálámà torí ẹ̀ ṣe jẹ́ pé eléyìí tó dáa jù fún ìmáàmù tí àlùwàlá rẹ̀ bá bàjẹ́ òun náà ni kó gbìyànjú láti rí pẹ́ni tó wọ́n fà síwájú ẹni tó bá sọ̀láàtù láti bẹ̀rẹ̀ ni torí kó má bàa fa ìṣojú fáwọn èèyàn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn tá à ń sì mọ̀ páwọn náà kájú òṣùwọ̀n tá à mọ̀ pé àìbá á mà tálò aláìmáàmù bá bàjẹ́ ó súnmọ́ kọjá páwọn náà ni wọ́n tì síwájú ẹjẹ́ àtètè máa dé mọ́ṣáláṣí ẹ mẹ́jẹ̀ á máa pẹ́ sí mọ́ṣáláṣí anábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a máa ń ṣe kọ́mọ ó máa ń sọ fáwọn sọ̀hábà yìí pé liyaliyani ni kí wọ́n wà lẹ́yìn mi ẹni tó ní làákàtì mà nínú yín àwọn nìkan wà lẹ́yìn mi tààrà ìwà sí pé ìwọ tó jẹ́ pé ọ wà ní ipò ẹni tó yẹ kó léde lè máàmù nígbà tí nǹkan kan bá kó déléde lè máàmù nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ìmáàmù kó á jẹ́ pé ìwọ náà lọ́wọ́ á pẹ́ kó tó dìpọ̀ dé ilé ìjẹ́bù tó ṣe jẹ́ mìíràn. kíké fatiha anabi sallallahu alaihi ló mú amọ̀kọ́ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa nítorí pọ́ sọ pé la salata kò sí sọláàtì fẹ́ni tó ṣe sọláàtì tó ké fatiha eléyìí túmọ̀ sí wípé àti máàmù àti ìmáàmù àti ẹni tí ń dá sọláàtì ṣe oníkálukú wa gbọ́dọ̀ ké fatiha ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé àwọn lè máàmù tiwa àkọ́kọ́ nínú sunna anabi sallallahu alayhi sallam oní pé tó bá bẹ̀rẹ̀ sọláàtì lẹ́yìn allahu akbar alákọ̀ọ́kọ́ a máa dákẹ́jẹ́ láti ṣàdúrà tó máa fi bẹ̀rẹ̀ sọlá àwọn olùmọ́ni tó bá jẹ́ pé ó bá rọ àwa lọ́rùn láti tètè ké fati àtiwá nígbà tí ó sì tún dájú pé ànábì máa ń dákẹ́ lẹ́yìn ìgbà tó bá ké súrà tán lẹ́yìn fatiha kó tó di kórokò lọ́nà tó fi jẹ́ pé mímí rẹ̀ ó tún fi padà sípò so àsìkò tí lè máàmù fi ń dákẹ́ jẹ́ kí mímí rẹ̀ ó lè padà sípò yẹn ẹ̀yin náà ké fatiha ti ń bẹ torí pé kíké tí wọ́n ní kí máàmù kó ké fatiha tiẹ̀ àsúrékè ni gẹ́gẹ́ báwọn sàhábà ti ṣe sọ màtánà bí sallallahu alaihi bí wọ́n léèrè ó ní la'allakum àsúrékè ni ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam ànábì ní la taf'alu ẹ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ illa bi ummil kitab àyàfi fatiha nìkan fa innahu la salata liman lam yaqra bi ummil kitab torí gbogbo ẹni tó bá ṣe sọláàtì tí ò bá ké fatiha kò ní sọlá sọ eléyìí ló mú àmọ́ pé gbogbo a ké fatiha ṣùgbọ́n kíké tí yín àsúrékè ni kì í ṣe bíi tilẹ̀ máàmù ìmáàmù wa kò ní dákẹ́ kó tó di pórùkù tó bá ẹlòmíì gan orí rúkú ni ó ti parí súrà tí ń ké níbi ó ti ṣe máa gba ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú sọ̀láàtì rẹ̀ so tírú eléyìí bá ti dájú alimami ibn hazm rahimahullah ó ní ìmáàmù tá a bá ti mọ̀ pé kò ní fún aláyè láti rí fati àti wáké tó bá ti ka fati àti ẹ̀tántà ìkàtà àwọn sùrè ka fati àti wà lásìkò tó ń ké súra yẹn lọ́nà tó fi jẹ́ pé a láǹfààní àti tẹ́tígbò ìtọ́ bá nínú súra tí ń hello. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tí ó kọ́ yín. Ọgọ́ mi ni Abdullahi láti tèmi dìbò. Kí ni ìbéèrè yín? Ẹ̀dá kan ìbéèrè mi ni pé orin kíkọ tí àwọn èèyàn máa ń kọ bóyá orin Ìsìláàmù àbúrò ẹni yìí. Ṣé ó ṣàbí òdà kí ni Ọlọ́run àtànúbí ẹ̀sọ́ ń pa ẹ̀dá kan jẹ́ wọ́n bá àlàyé nípa rẹ̀? Ọ̀dà. Alhamdulilayi, wọ́n ti ṣe àlàyé léyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ tó lé wákàtí méjì. Orin kíkọ sínú Ìsìláàmù káwá sọ pé orin islam a ìsọkúsọ ńlá lélẹ̀ quran islam wà hadith islam wà àmọ́ orin islam kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. hello hello hello. salaamaleykum. wa salaam wa rahmatulah salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah àwọn ará ilẹ̀ òkèèrè ni ó kọ yín o ìyá ẹ lọ́hùn. ẹ lọ́hùn. wa aleykum salaam wa rahmatulah. naam bashir láti jíbe. kí ni ìbéèrè yín. ẹ dákun bashir láti jíbe. kí ni ìbéèrè yín o. ẹ ìbéèrè wa fáwọn ṣe é kọ wá pé ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n ń ṣàlàyé lórí pé wọ́n yẹ́ni tí èsè mùsùlùmí ó lè wọ mọ́ṣáláṣí àbí èlé wọ mọ́ṣáláṣí ẹnìkan béèrè ìbéèrè tó jọba. tó hmm. nípa wá fẹ́ náà dandan náà ni pé wọ́n sọ pé ó tọ́ nínú àwọn ìsí wọn ìyẹn tó dáyẹ́ fáwọn conditions kan ló dì. tó àwọn conditions wọn la fẹ́ kí sábà ní sàlàyé kọ́lọ́n kó bá ní sàlàyé sọ́n dáadáa. àti gbọ́ iye. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run mọ́ṣáláṣí wà fáwọn mùsùlùmí ni mọ́ṣáláṣí gan lábẹ́ òfin ọlọ́run tí mùsùlùmí bá jẹ́ni tó ṣe wípé ó ń ṣe nǹkan oṣù lóbìnrin islam ọgbà kó wọnú mọ́ṣáláṣí kódà ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ islam ọgbà kó jókòó sínú mọ́ṣáláṣí tó ẹni tí ì ṣe mùsùlùmí tó ẹ rí i pé jánábà tí mo ziyada jánábà yìí ń bẹ lára rẹ̀ hmm. haidu àìníye ń bẹ lára obìnrin yẹn so mùsùlùmí islam ó ṣòfin bẹ́ẹ̀ fún bó lẹ́sẹ̀ wàá mọ sí mọ́ṣáláṣí lẹ́fẹ̀ẹ́ ni tí ì ṣe mùsùlùmí tó sì wáá jẹ́ pé mọ́ṣáláṣí ó dibi tí gbogbo èèyàn kàn máa wọ̀ tá a máa tẹ ojú mọ́ṣáláṣí tá a máa tẹ mọ́lẹ̀ tá a ní fi ọwọ́ rẹ̀ tá a ní fi wọ̀ ẹ̀gbọ́n tó lọ sọ ni ó ní wala junuban illa abiri sabilin hatta tagtasilu ó lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ kò gbọ́dọ̀ jókòó kanu mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jókòó sínú mọ́ṣáláṣí àfi tó bá fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì tó bá fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì ni ló lè gbanu mọ́ṣáláṣí kọjá àmọ́ kí láti òfin ọlọ́run níbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam àwọn èèyàn ń bẹ tó yẹ pé àwọn ẹsẹ mùsùlùmí tó yẹ kí wọ́n mú lẹ́rùgùn gẹ́gẹ́ bíi fòmáàmà ìgbà tí wọ́n mú wọ́n mú wá sínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam wọ́n dé lókun wọn bẹ̀ títí táwọn fi fi jáde sí lásùbà ìgbà tí ànábì sallallahu alaihi wasallam jáde sí lásùbà ànábì pátì ńgbà tó yá ànábì ń bá sọ̀rọ̀ ìsìn islam wọ́n padà bá islam ń bẹ̀ tó ní ìsìn àyín fẹ́ kẹ́ni tí èsè mùsùlùmí wọn mọ́ṣáláṣí sọ̀rọ̀ ẹ̀sọ́ dilé àpérò ẹ̀sọ́ dilé àjọyọ̀ so látàrí gbogbo eléyìí ẹni tí ìṣe mùsùlùmí àgbọ̀dọ̀ wọnú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ó wà fún àti sinú ó wà fáti kí alukur'an ó wà fáti ṣèrántí ọlọ́run kò wà fún pé ká máa wá ṣàjọyọ̀ ká máa get together ká máa ṣayẹyẹ nú ẹ̀ ká máa pe gbogbo ẹni tí a bá fẹ́ wọnú ẹ̀ tí ìṣe mùsùlùmí àtẹ̀jọ́ jẹ́ mùsùlùmí. àwọn conditions yẹn náà lẹ ti gbọ́ yẹn o gẹ́gẹ́ bí ẹni tó ṣèbéèrè ẹ lọ́rùn. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ ni kamaldeen láti ìlú sẹ́yìn. kí ni ìbéèrè yín. lórí nǹkan tí àwọn afọwọ́ba sọ yìí wọ́n ní ọlọ́run láàánú àwọn obìnrin àti nǹkan tí wọ́n bá gbọ́n wọ́n yé o pé tí wọ́n bá wọ iṣẹ́ àrí nǹkan ṣá nígbà tẹ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa kéèyàn má lórí sàárè pé tọ́lọ́run fẹ́ẹ̀ kan láàánú àwọn obìnrin àrí nǹkan ṣá máa pé ṣe bí àwọn obìnrin náà. hello. wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wa lọ sí tẹ́ láti lọ kírun sókun la wọ́n dàgbọ́n bá a tún àmì ìṣàlàyé dáadáa. Ah. alhamdulilayi òfin ọlọ́run ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam kò gbà fún àwọn ọkùnrin gan láti bẹ orí tẹ́ wò lẹ́yìn ọ̀rẹ́yìn ni ló mú ìkọ̀ fún nìyẹn kúrò hadithi wa ó ní kuntu nahaytukum an ziyarati al-qubur ala fazuruha fa innaha tudhakkirukum al-akhirah tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín láti máa bẹ orí tẹ́ wò ṣùgbọ́n ní báyìí ẹ máa bẹ̀ wò nítorí yóò máa mú yín rántí ìgbéǹde yóò máa mú yín rántí àlùkìyàmà. tó eléyìí á rí i pé àdéhìí kan ni tó ṣe àkójọpọ̀ an-nasikh wal-mansukh òfin tá a parẹ́ àti ètò parẹ́ ojú kan náà ló ti wá. tó àdéhìí yìí àwọn olùmọ̀sọ yìí kékọ̀ọ́ kárí àwọn obìnrin àwọn obìnrin ò gbọ́dọ̀ bẹ orí tẹ́wò nítorí pé anabi sallallahu alayhi wa ó sọ náà àdéhìí tó gúnrégé pé la'ana Allahu Hmm. ọlọ́run láàánú àwọn obìnrin tí bá ń bẹ orí tẹ́ wò kò sí fóbìnrin láti máa bẹ orí tẹ́ wò ìgbà tí wọn bá wá sọ gbogbo agboolé wa tá a bá sọ di sàárè obìnrin sì ń gbénu lé ọkọ àtìyàwó wọn ń bẹ́nu lé ọ̀tún sàárè òsì sàárè iwájú sàárè ẹ̀yìn sàárè hmm. so bóun ilé wa agboolé wo ṣe dorí tẹ́ báyìí hmm. bóun lóbìnrin ṣe fẹ́ máa sẹ̀mí nínú irú ilé bẹ́ẹ̀ tí ó fi yẹra fún làánà ọlọ́run tó nígbà tá a bá ní ilé làwọn sìnkú sí ilé lásìnkú sí bọ́lá mọ́ á gbé bọ́lá mọ́ á gbé tá a fi yẹra fún ru làánà yẹn fáwọn obìnrin so lábẹ́ òfin ọlọ́run kò sí ní tó burú kóbìnrin kó kópa nínú sọ̀látùl jánásà tó kù bá kú tá a fẹ́ ṣe sọ̀látùl jánásà sí la obìnrin náà kópa ń bẹ̀ torí kó náà lè ní àǹfààní ládá ńlá eléyìí tá a nàbì pé ní kírọ́ọ̀t gbogbo ẹni tó bá kópa nínú àti ṣe sọ̀látù sókù lára yọ gbà ládá ńlá wọ́n pè ní kírọ́ọ̀t ó dà gẹ́ òkè ńlá ẹni tó bá wá tẹ̀lé débi tí wọ́n ti sin yóò tún gba aládàmì tó náà tún jẹ́ kẹrọ́ọ̀t kẹrọ́ọ̀t rẹ̀ di méjì nù. eléyìí tó túmọ̀ sí pé tóbìnrin bá ti bá wa kópa nínú sọ̀látùl jánásà àwọn dúró wọn ní tẹ̀lé àwọn ẹni tí ń gbókù lọ sórí tẹ lọ sin wọn ní tẹ̀lé nítorí kí wọ́n má bàa bọ́ sábẹ́ ipò lọ́wọ́n bá láàánà wọn. àmọ́ àwọn ògbóbìnrin láyè kọ́ tẹ̀lé wa a sì obìnrin ẹ má tẹ̀lé wa tó náà dúró pẹ̀lú àwọn ẹni tó wá tó tẹ̀ lókù wa àwọn ọmọ bó ṣe débẹ̀ àní jágbe máa àsì ní kọ̀ fún àní lé ike máa gbalé lọ torí irú rẹ̀ láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n dórí tẹ́ wọ́n ń sìnkú ni wọ́n bá tajú kan náà wọ́n bá róbìnrin kan Umar bá fẹ́ kígbe mọ́bìnrin yẹn pé kí ló gbé wá síbi ànábì sallallahu alaihi bá palẹ̀ nù mọ́ so àní gbàkóbìnrin ọlọ sórí tẹ́ àní yọ̀ǹda fún wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé ibi tá à ń ti ń sìnkú la bá rí obìnrin kan tó ń náà rápálá wọnú àwọn èèyàn tó wá bẹ̀ kò nídìí pé kẹ́ ẹ máa pariwo àbí kẹ́ ẹ lé kó ń bẹ̀ lásìkò yẹn náà. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé lásìkò Ramadan látijọ́ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ lọ ètò yìí tún máa láǹfààní àti máa gbọ́ lójoojúmọ́ insha Allah ti là bákan náà èyí tí ẹ̀ ń pè láti ọ̀nà tó jìnnà rere tí à ń gbé ìpè sí orí nọ́mbà tí ẹ̀ ń pè wọlé sí wọn á sì máa kà jáde inshàlá o oh nine o oh five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni ọmọ ọba olókùnmọ̀ olókùnmọ̀ tó gbẹdẹrẹ ìgbọ́mọ̀. kí ni ìbéèrè yín pàápàá? ìbéèrè yín ni pé àwọn sọ̀làwọ́ àti ìṣẹ́lẹ̀ ọ̀sìn hmm. gẹ́gẹ́ bí àpẹẹrẹ àparí lùú hmm. àwọn afẹ́ tí wọ́n fi wá rí pé ọ̀pọ̀lọpọ̀ wa máa pààrọ̀ àyè tá a ti ṣe sọ̀làwà àti yẹn náà hmm. kí ni zaria islam sọ nípa rẹ̀ ṣé dandan ní káṣí lè ṣe àbíjúdá ti ṣe ìhun ọ̀nà yẹn náà á lè ṣe lọ́sùn bẹ́ẹ̀. bákan náà lórí ọ̀rọ̀ òkú ṣẹṣe pẹ̀lú hmm. obìnrin tí tẹ̀lé wa lọ sórí tẹ́ tí a bá ṣe ìṣúlọ̀ tó kí obìnrin ọmọ ṣe tẹ̀lé wa lọ sórí tẹ́ láti lé sọ fún àníṣe àti bámbẹ ṣé ìdájọ́ kò ṣe pé bóyá ìdájọ́ kan lọ tó ń implicate àwa tá a jẹ́ ọkùnrin tá a tẹ̀lé lóbìnrin padà tẹ̀lé wa débẹ̀ torí náà àlàáda àwọn Yorùbá ní ìdíjọ́ ìdòdò kú yà mí ìdíjọ́ ìdòdò kú bàbá mi dìbò fún wa ẹ dàpẹ́ bá a tún àlàyé tó ilé náà. sọ alhamdulilayi nípa béèrè nípa pé táwọn èèyàn bá fẹ́ ṣe nátìlà lẹ́yìn ọ̀ràn yẹn wọ́n máa ń pààrọ̀ àyè àdìsí kan wá tó ṣe pé nínú rẹ̀ náà ni wọ́n ti sọ pé tẹ́ẹ̀ bá ṣe náfìlà ẹ níbi tẹ́ẹ̀ ti sọ̀ràn yẹn ṣùgbọ́n àdé ti yàn fẹsẹ̀ rìn lọ. so àwọn olùmọ̀ á sọ pé tá a bá pààrọ̀ àyè náà lẹ́yìn ìgbà tá a parí ọ̀ràn yẹn à ń bẹ́ lọ́n kóore náà tún wà ń bẹ̀. nítorí pé gbogbo àyè bí tẹ́ bá ti dúró sí lọ́n wọ́n á jẹ́rìí wọ́n jẹ́rìí gbé fún yín tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ òkè àná. eléyìí tó túmọ̀ sí pé àyè bí tẹ́ ti sọ̀ràn yẹn inṣàlá yóò jẹ́rìí gbé yín. bákan náà ìtẹ́ ti ṣe náà tún jẹ́rìí láti gbé ṣùgbọ́n pàdésì kan ló mú wa kò sí nítorí pọ̀lẹ̀ àwọn olùmọ̀ náà sọ pé àyè gbogbo tó láyè téèyàn ti dáràn náà òun náà tún jẹ́rìí takò yẹn tó bá di tó gbẹ́ndà kìyàmù tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní a ti kọ̀ fáwọn obìnrin láti tẹ̀lé wa lọ sórí tẹ́ a sì tún kàn fún wọn pé wọ́n kálukú o kó jókòó láyè rẹ̀ o. ẹ̀rí Ummu Atiyya nínú hadithi rẹ̀ ó náà Nabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ó kọ̀ fún wa láti máa lọ sórí tẹ́ ọkọ̀ fún wa láti máa lọ sórí tẹ àwa padà wá lọ bóbìnrin kan bẹ anítẹ bá bá ń bẹ onídìíkẹ jájúmọ àmọ́ tó bá jẹ́ pé àsìkò tẹ́ ń lọ yẹn ni ẹ gba gbogbo ìyànjú láti rí pé ẹnìkan kanu wọn tẹ̀lé yín ẹ sì tún fi ẹnìkan ṣe alámòójútó pé obìnrin ọ̀rá pálá wọnú ọkọ̀ pẹ̀lú àwọn kan so tó bá sì jẹ́ pé ẹnu àti wọ orí tẹ́ ẹ bá tún fìyàn síbẹ̀ so yóò dáa púpọ̀ táwọn obìnrin bá wá síbẹ̀ pé àwọn fẹ́ wọlé kí wọ́n má wọn wọlé lẹ́yìn ìjẹ́bù sójà. hello hello Otija. oh nine oh five one six four five four three eight hello hello hello wàhálà ìgbìmọ̀sálàmù àṣìlá ẹ má bínú ó ń rọ́pọ̀ gudugudu ní bóyá ibi tí ẹ wà ní ojú òpó bí ọ̀dà tó àbí kó jẹ́ pé látàrí ọ̀nà yín tí ó jìnnà ẹ lọ́hùn. wàhálà ìgbìmọ̀sálàmù àṣìlá ó kọ yín orúkọ mi ni alájà fatima sàlàzínàlà. kí ni ìbéèrè yín pápá àpá. ìbéèrè ti ni pé ẹ dákun jẹ́ lẹ́tọ̀ọ́ sí òkú mùsùlùmí ó kú kí dúkìá rẹ̀ wà ní ọdún mẹ́ta lẹ̀ táwọn èèyàn rẹ̀ sì jẹ́ ìsìlámù hmm. kí làwọn èèyàn sì ẹ dákun. alhamdulilayi òfin ọlọ́run ni pé tí ẹ̀ bá ti kó owó ìṣètì ẹ̀ máa owó ti di tàwọn ẹni tí ó jogun rẹ̀ sọ ẹni tí ó jogún rẹ̀ kò ń lọ́yẹ̀ kó wà nípò ẹni tí ó sojú kòkòrò àti rí pé ó yẹn jẹ pínpín ní kíákíá nítorí kí tí oníkálukú kó lè bá tẹ̀ lọ́wọ́ òfin ọlọ́run bá ti sùn dá lórí pé àfi tètè pín ogún yìí kó oníkálukú kó tètè rí tiẹ̀ nítorí ẹ̀ má ta lẹni tó ṣe pé ẹni tó bá gbà ní ìpín nínú dúkìá ẹni rẹ̀ tó kú yìí yóò fi ṣe láǹfààní eléyìí tí ó padà wúlò fò náà jù ọlọ́ni aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum aqrabu lakum naf'a fariidatan min Allah. àwọn bàbá yín ta ni wọ́n jogun yín àtàwọn ọmọ yín ta ni wọ́n jogun yín. ẹ mọ̀ta lẹni tó ṣe pé tó bá gbà pin tiẹ̀ nínú dúkìá yín ni ó ṣe yín láǹfààní jù. torí de léyìí báyìí kò sí tọkùn kú pẹ̀lú pé lọ lára ẹ̀ tètè ẹ̀yin náà lẹ pínwó lásìkò tó yẹ kẹ́ pín ẹ̀yin ní kẹ́ tètè pín tí ó bá jẹ́ pé àwọn àgbàlagbà nínú àwọn ọmọ tó kù fi sílẹ̀ àwọn bá ti ń sàǹfààní kan àbí méjì lára dúkìá yẹn àwọn ò ní fẹ́ kó jẹ́ pínpín àwọn ọmọdé kéékèèké ni wọ́n máa rẹ jẹ àwọn ọmọdé kéékèèké ó yẹ káwọn kan dúró tì wọ́n kí wọ́n fi hàn àwọn ẹni tó dàgbàlagbà yẹn wípé kí wọ́n tètè pín dúkìá yìí ẹ̀rí pé tọmọdé bá sọ̀rọ̀ tó bá ní ẹja pín dúkìá bàbá wa tó kú àwọn àgbàlagbà lè máa sọ pé gbójúlógún agbójúlógún ò burú bíi tẹni tó gbẹnu lé nítorí pé àwọn bọ̀dábọ̀dá àtàwọn àǹtí wọn ẹnu làwọn gbélé àwọn wà nífẹ̀ẹ́ káwọn ọmọdé kéékèèké káwọn rẹ̀ tó àwọn bẹ̀ wọ́n máa bu wọn pa gbójúlógún bàbá gbójúlógún kí ló burú ń bẹ̀ ogún bàbá ń bàbá ni àbí bàbá tiẹ̀. Hmm. ọ̀dà ẹ jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a mú ìpè kan sí i láàrin ìṣẹ́jú péréte tó kù tí a máa lọ pápápá àjà fásitì àbúyẹ ní ìnara o. kí ni ìbéèrè yín. ètò ìdààmú tó wá lórí ta náírà. kí ni ìbéèrè yín pápá. ó kí àwọn bàbá wa ọlọ́run jẹ̀kẹ́ mi ogun. wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní àṣà àti ẹ̀sìn pé kò papọ̀. wọ́n á sì àbá wa fẹ́ kí èèyàn hmm. hmm. wọ́n á sì àbá dé bí ọba hmm. àwọn bàbá wa tó jù wá lọ. pé ẹ̀sẹ̀ wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ìbéèrè wọ́n Hmm. ó máa pẹ́ òkú yẹn ó sọ pé inú ilé ló fẹ́ sí hmm. táwọn ìyàwó ẹ̀ dẹ̀ wà nínú hmm. ilé ẹ̀sẹ̀ wà mẹ́fà àwọn obìnrin yẹn ọ̀dà obìnrin ní wà tó bá jí láàrọ̀ yóò lọ sí ewu jẹ́ sàárẹ̀ ọ̀pẹ̀pẹ̀ ọkọ mi ojú sí náà fún wà láò. ó ti yé ó ti yé ó ti yé ọjọ́ ti lọ. tó alhamdulilayi gbogbo ẹnikẹ́ni tá a bá kúnlẹ̀ fún a dọ̀bálẹ̀ fún a bá gbogbo ẹ̀ ó ta fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n ìsìláàmù ọgbà kẹ má ṣàpọ́nlé àgbàlagbà hmm. ìbéèrè tó ayẹ ká máa ṣe ni pé tó ọ̀nà wa ní islam ní ká fi pa wọn lé tó àsìkò tí wàá lọ báyìí wọn ní òkú ti sọ aṣọ tẹ́lẹ̀ kó tó kú pé ilé mọ́ fẹ́ sùn ilé ló ń fẹ́ sùn hmm. ẹ̀yin ò ní gbọ́ sọ sápò ara rẹ̀ nù orí tẹ́ ńlá lọ sínsìn hmm. wọn ní òkú mi tó bá ti kú ìyàwó rẹ̀ ọ̀ wá wà yọ lọ kúnlẹ̀ síbi sàárè rẹ̀ pọkọ mi kúlọ bísímìlá kúlọ lọ mẹ́ta gbogbo eléyìí náà gbogbo ẹ kì í sara kìí sara rẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé ó túmọ̀ sí pé àgbọ́yé ẹ̀sìn kò jiná tó hmm. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni. Hmm. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah subhanahu wa ta'ala kó bá san wọ́n ní ẹ̀san lórí nídìdí àsìkò yìí bákan náà ètò yóò máa lọ nínú Ramadan insha Allah bigotillah ọkọ̀ pàtàkì lọ́wọ́ ṣe Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ àdúpẹ́lọ́wọ́ àbú àmínà láti òkè àríwá akíntọ́lá tí wọ́n dìjọ kọ́ wọ́ọ́rìn wa àti afáwa sheikh ismail jazakumullahu khairan ọlábìnrin bello òní ó kọ ti tèmi kí aláàkọ́bà sani tó ṣe agbátẹrù ètò ní ẹ̀sùn lórí láyé bí àti ní ọ̀la àlùkíyàmọ̀ títí ọjọ́ mẹ́jọ ó náà ní mò ń dágbére fún wa pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.